ó tún kù nìbọ́rọ́ o mirza gulam amadu jésù kristi ìjọ amadiya ànábì ìjọ amadiya òjíṣẹ́ ìjọ amadiya ọlọ́lọ́run sọ àyà kalẹ̀ fún òun nínú súra alistifta fún ìjọ òun ìjọ amadiya ọlọ́lọ́run sọ pé wàlá tukhatibuni fil ladhina zalamu innahum mugurakun wàlà tuqatibuni filladhina zalamu innahum mugurakun. ẹ̀yin mùsùlùmí mirza gulam ahmadu alikazab jésù kristi ìjọ amadiya ọlọ́jàlè àyà yẹn ni láti inú alukur'an alápọ̀nlé ibi tó ti jalè rẹ̀ rèé o súra hud Surah Hud, Quran eleven verse thirty seven. Níbi tí Allah ti sọ pé wasna'il fulika bi a'ayunina wa wahayina wala tuqatibuni fil ladhina zalamu innahum mughraqun wasna'il fulika bí aáyú nìna wà wáhayì náà ọwá lọ jí wàlá tuqatibni fil ladhina wàlá tuqatibni fil ladhina zalamu innahum mughraqun ìjọ amadíyà o ṣe ẹ ti rí ibi tó gàyín ti lọ jalè rẹ ẹ ti rí báyìí ẹ ti rí kí ló kọtẹ pọ gàyín báyìí ìjọ amadíyà kí ló kọ tẹ́ ẹ fẹ́ pé ànábì yín òjíṣẹ́ yín jésù kristi yín mirza gulam ahmadu alikọdìyàní tó jalè àyà Lukurani káàkiri. ẹ tún wò ó mirza gulam ahmadu ó tún jalè àyà míì ó ní Allah subhanahu wa ta'ala sọ fún òun wípé. wasna ilifulika bi ayunina wa wahayina sẹ́rí báwọn wasna ilifulika bi ayunina wa wahayina. mẹ́rìndàgùlà mahamadu inú súra ahudu yẹn náà ló ti jalè rẹ̀ ẹ wo bó ṣe pín àyà ọkọ lọ jalè wà látùkọ́ tìbú ní filẹ̀ dínà zọ́làmù ìnáwó mogorakun ó pè yẹn láyà fúnjọ rẹ. ó tún ní ọlọ́run tún sọ ayà mi kalẹ̀ pé wasna'il li fulika bí ayunina nìna wà wá háyì ná sẹ́ni pé gbólóhùn tó bẹ̀rẹ̀ ayà tó jí lákọ̀ọ́kọ́ òun ó nìyẹn. ẹ wo bó ṣe ń jẹ́ àlùkùránì bí ìgbà tí télọ̀ bá ń bẹ aṣọ. Ah. Mirza Gulamu Ahamadu ọ̀rọ̀ ńlá ló dáa. òro ńlá ló dá Mirza Gulam Ahmadu òro ńlá ló dá ìwọ tó o jalè alukuraani òro ńlá ló dá òro ńlá ló dá ó dá wa lóró rèé ó ń jalè ayé alukuraani níjàkújà èsì rí wọ́n fi sí ọ ni àá ah, ah. wọ́n fi ṣí ọ ni ọkọkọ lọ jí wà látòkọ ọtìbù ní filẹ̀dì náà dọ́là mú ìnáwó mugurakun òpin yẹn láyà kan ó tún wá lọ́lọ́run tún sọ ayé mi kalẹ̀ yìí pé wá síná ìlú fún lítà bí ááyù nìna wà wá háyì náà. odidi ara ẹ nìyẹn wà síná ìlú fún lítà bí ayúnìná wà wáháyìná wà látùkà ọtíbù ní filẹ̀dínà zọ́làmù ìnáhùn mugurakun. Sura Hud, Quran eleven, verse thirty-seven. òun wá lọ sọ di wàlátùkọ́ tìbù ní filẹ̀dínà zọ́làmù ìnáhùn mugurakun wàsánà ìlìfúlíkà bí ayúnìná wà wáháyìná. jésù kristi ìjọ amadíyà ànábì ìjọ amadíyà òjíṣẹ́ ìjọ amadíyà ọ̀gbẹ́ni méjọ jẹnẹra mirza gulam ahmed alkodiyani ó ní ọlọ́run tún sọ ọ́ yàyí kalẹ̀ fún òun nínú súra àlìsífà rẹ̀. fún ìjọ rẹ̀ ìjọ amadíyà sọ pé iná lẹ́rìnà yorùbá yìí ka nàkà yorùbá yìí òun lọ́ha yadùlọ́hì fáwọkọ̀ àìdíhìm yadùlọ́hì fáwọkọ̀ àìdíhìm ọlọ́lọ́run sọ ara yẹn kalẹ̀ fún òun ìjọ amadíyà ẹ̀yin náà máa yà ń káyà kúránì ni padà ọlọ jalè rẹ̀ jésù kristi ìjọ amadíyà ó jalè rẹ̀ nínú sùlọ́tò nìfàtì quran forty eight verse ten quran forty eight verse ten ibi tí Allah ti sọ pé inna alladhina yubayi'unaka innama yubayi'una Allaha yadullahi fawqa aydihim faman nakasa fa innama yankuthu ala nafsi. wamani awfa bima ahada alayhu Allah fasayutihi ajiron azima jésù kristi ìjọ amadíyà ọbọ síbi àyà yẹn ó wá mú abala ìbẹ̀rẹ̀ rẹ̀ ó níbo ló ń jí lọ olóhùn fẹ́ lọ jí fún àwọn ìjọ amadíyà èyí tó ṣe yí ò dáa o. jésù kristi ìjọ amadíyà ó tún jalè àyà míì rẹ o ó jalè àyà míì sínú súrà ìsìftà fún ìjọ rẹ̀ ìjọ amadíyà ó ní ọlọ́run sọ ọ́ kalẹ̀ fún òun wípé wàhíì yẹmukuru bíkà lẹ́vì káfà wàhíì yẹmukuru bíkà lẹ́vì káfà ìjọ amadíyà ẹ̀yin náà mọ̀ pé ó ti panẹ́bíìtì gbólóhùn yìí lẹ́yìn ìgbà tó jí i láti inú àlùkùránì ibi tó ti jí rèé o suratul anfal quran eight verse thirty al-anfal quran eight verse thirty ibi tí Allah ti sọ pé wàyí ìyẹmukuru bíkà lẹ́dí iná káfàrú òun wá sọ di. wàyídí yẹmukuru bí ká ka káfà ṣẹ̀rí báwọn ọlọ́run ní wàyídí yẹmukuru bí ká ka iná káfàrú ọlọ́run wá ní jámù wá mú wá ní mufrad ike wàyídí yẹmukuru bí ká lẹ́dí káfàrú ìbẹ̀rẹ̀ àyà wá nìyẹn wàyídí yẹmukuru bí ká lẹ́dí iná káfàrú lè tu ka ká àwòyẹ tulu ká. أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين ibi tí Jésù Kristi ìjọ Amadíyà ibi tó ti lọ jí nìyẹn o. Mirza Gulam Ahmadu Jésù Kristi ìjọ Amadíyà ànábì ìjọ amadíyà òjíṣẹ́ òjíṣẹ́ ńlá ìjọ amadíyà ẹgbẹ́ máa bá fi kún báwọn òjíṣẹ́ ńlá ànábì ńlá ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà ọlọ́lọ́run tún sọ ọ́ yàkalẹ̀ fún òun sínú súra àlìsìftà fún ìjọ òun ìjọ amadíyà wípé aókídìlì yahaman aokidili ya haman la'ali atoli'u ila ilahi musa wa inni la'azunuhu minalikazibin ẹ ti gbọ́ àyà márùn àyà mirza golam amadu jésù kristi ìjọ amadiya ànábì ńlá ìjọ amadiya ògìṣẹ́ ńlá ìjọ amadiya ó ní ọlọ́run sọ àyàkalẹ̀ fóun pé aokidili ya amanu làálì àtọ́lẹ́hùn ìlà ìláhì musa wa inni làázùnùhù mínàlíkà zibin. ibi tó ti lọ jí rèé o gbogbo ayé gbogbo ayé ṣe ń gbọ́. nínú súra alikọ́sọ́s súra alikọ́sọ́s Quran twenty eight verse thirty eight Quran twenty eight verse thirty eight. sọ fún Muhammad sallallahu alayhi wa sallam wípé wàkọ́ọ́là fírí وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان يا هامان يا هامان على تين فاجعل لي صرحا láàlì àtọ́lẹ́hùn ìlà ìlàhì Musa wà ní láàzúnù mínàlìkà zèbí. mínísítà Gulam Ahmadu ó wá bọ́ sínú àyà yẹn níbi fàákìd líì yahaman ó wá lọ mú aokid líì yahaman ó tún ó fò kó ń Ofo àlàátìní fàjíálì sọ́ríán ọ̀fọ̀ kò mẹ́yẹn ọwọ́ àlọ́bọ́ sórí láàlì àtọ́lẹ́hùn ìlà ìlàhì Musa wà ìní láàzónùhù mínàlì káàdìbìyìn. ẹ wo bó ṣe dá yà rú ẹ wo bó ṣe dá yà rú ẹ wá ní àlèkìyàmọ Mirza Gulam Amadu ò dàrú نصوص القرآن، نصوص القرآن، آه، ó ti dá ọ̀ràn o. Jésù Kristi ìjọ Amadíyà ànábì ńlá ìjọ Amadíyà òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà Mirza Gulam Ahmadu tún sọ àyàkálẹ̀ fún òun nínú súra alistiftah fún ìjọ rẹ̀ ìjọ amadiya ó ní ọlọ́run sọ pé tàbátì yàda àbí láhàbí ń wà tábà ẹ̀ tàbátì yàda àbí láhàbí ń wà tábà ẹ̀ ọlọ́run sọ àyàkálẹ̀ báwọn fún òun náà <laughs> àbúláàbí ti di méjì báyìí o. ẹ̀yin ìjọba níyà sẹ́ni kó lè lọ́gá yín lọ àyà yẹn nínú suratul masad quran one one one àyà one quran one one one one hundred and eleven àyà alákọ̀ọ́kọ́ ni ti sọ pé tàbàtìyádà àbí láhàbẹ̀ ń wà tábàtìyádà àbí láhàbí ìhùwà tábà ó wá lọ jí àyà yẹn mú ẹ̀yin èèyàn ọgọ́tẹ̀ tí ń gbọ́ ìtàn láyé ǹjẹ́ ẹ gbọ́ pé àbúlábí pé irú ẹ̀ tún bẹ ǹjẹ́ ẹ gbọ́ rí pé àbúlábí pé méjì àwọn ò tí ì gbọ́ rínú tàn pé lẹ́yìn àbúláàbí ti kùráìṣí àgbọ̀pá àbúláàbí míì tún bẹ́ẹ̀ mirza gulam amadu yéé parọ́ mọ́ má kristi ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà ọlọ́lọ́run tún sọ àyàkálẹ̀ fún òun nínú súra ìsìftà fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé máa ká anyẹ́dókúlà fìhá ilà kọ ìfà mọ́kánà làwù anyẹ́dókúlà fìhá ilà kọ ìfà ó jí àyà yẹn ó jí gbólóǹkan nu àyà ó wá panẹ́bí tiẹ̀ ibi ó ti jí rèé o sura alibakora quran two verse one fourteen sura alibakora quran two verse one fourteen. Allah subhanahu wa ta'ala sọ wípé wa man azlamu mimman mana'a masajidallahi an yuzkara fiha ismuhu an yuzkara fiha ismuhu wa sa'a fi kharabiha ulaika tẹ́rì ma kana lahum an yadkhuluha illa khaifin أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ó wá lọ bọ́ sí ibi gbólóhùn ma kana lahum an yadkhuluha illa khaifin òun wá sọ di ma kana lahu. dípò mọ́ kánà làhùm ó wá ntọ́lọ́mú wá ní plural ó wá sọ di singular mọ́ kánà ó wá sọ di mọ́ kánà làhù ayédèkúlà fìyà ìlà kọ́ ìfà nǹkan tọ́lọ́mú bá sì sọ bẹ́ẹ̀ ni pé mọ́ kánà làhùm ayédèkúlùhà ìlà kọ́ ìfìn ṣe é rí i pé nígbà tó jí gbólóhùn yẹn tán láti nù áyà kí ló tún ṣe ó tún panẹ́bí tiẹ̀. tọ́yì jésù kristi ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà ọlọ́ọ̀lọ́run tún sọ àyà kalẹ̀ fún òun nínú súra rẹ̀ alistifta fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé fasbir kama sọbara ululẹ̀ azim fasbir kama sọbara ululẹ̀ azmi ó jí mú ni o tí a ń pẹ́ lẹ́ẹ̀kan mọ̀ sọ̀rọ̀ nípa ululẹ̀ azmi mina rusul inú àyà tó wà rè sura al-ahqaf quran forty six àyà thirty five quran forty six àyà thirty five níbi tí Allah ti sọ pé fasbir kama sọ̀bára ululẹ̀ azmi mina rusul wàlá tẹ̀sítájìrì làhùn ka annahum yawma yarawna ma yu'adun lam yalibathu illa sa'atan min nahar balagun fahal yuhlaku illa liqawmil fasiqun jésù kristi ìjọ amadíyà ó wá sọ pé ọlọ́run sọ fasdir kàmá sọ̀bárà ululẹ̀ azmi kalẹ̀ fún òun ibi tó ti wá jimú rèé fún ìjọ rẹ̀ ìjọ amadíyà. jésù kristi ìjọ amadíyà ọmọ màríà ìjọ amadíyà. Maria ìjọ Amadíyà ànábì ńlá ìjọ Amadíyà òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà ọlọ́lọ́run tún sọ àyà kalẹ̀ fún òun nínú súrà àlèsìftà fún ìjọ rẹ̀ ìjọ Amadíyà wípé wàkúlù mọ́ni àléyá fàán wàkúlù wàkúlù mọ́ni àléyá fàán ó mú ni o ibi tó di ibi tó ti jí mú nínú suratu rahman quran fifty five verse twenty six suratu rahman ibẹ̀ làláwò ti sọ gbólóhùn yẹn pé kullu àléyá fani <clears throat> kullu mani àléyá fani. Ibi ó